Yoruba Unit 40, Basic Dialogue, Dialogue for Learning. Ìyàn, ìyàn, gon, gon, ìyàn legon, ìyàn legon, tabi, tabi, efe, efe tàbí ẹ fẹ́ tàbí ẹ fẹ́ mo fẹ́ mo fẹ́ mà mà ẹran ẹran pọ̀ pọ̀ pọ̀jù pọ̀jù mà pọ̀jù mà pọ̀jù yìí mà pọ̀jù yìí mà pọ̀jù ẹran yìí mà pọ̀jù ẹran yìí mà pọ̀jù ilá ilá tán tán tọ́ni tọ́ni ilá tọ́ni ilá tọ́ni ọbẹ̀ ilá tọ́ni ọbẹ̀ ilá tọ́ni sẹ́ẹ̀fẹ́ sẹ́ẹ̀fẹ́ mo fẹ́ mo fẹ́ dáadáa dáadáa yó dáadáa yó dáadáa jẹun yó dáadáa jẹun yó dáadáa púpọ̀ púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀.